tí n bá ṣe mistake sheikh halabi aliyu bun alhassan alhalabi alayhi rahmatullah kí ọlọ́run bá ní kẹwọn àti gbogbo àwọn alfẹ́sìn lápapọ̀ bóyá kan tó kú gan ọlọ́run ọba ti kádàrá ká gbé wọn wá gan sí nàìjíríà yìí tí n bá ṣe mistake ẹ̀ àti àti ń gbìyànjú rẹ̀ ń gbà yẹn pé bá ti mú àwọn bí ọlọ́run ti kádàrá káwọn ṣe kúrọ́yì ti wá nǹkan kan ká gbá wọn náà wá ṣùgbọ́n lára wíwòye sí maslaha olóbi tá a fi dára dúró maslaha kíni tó àsìkò ìgbà tá à ń lérò wípé ká invite wọn wá nìyí tó lásìkò yẹn àwọn ọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ti ń lọ so maslaha yẹn la wò tá a fi wò pé ká ní sùúrù kọ́rọ̀ fi lọ sí. Si, ilẹ̀ ńgbà yẹn tí ìbá ṣe mi sí káwọn àlùfáà wa ń bẹ ní ibi báyìí so àǹfààní yẹn la wòye pé tábàgbọ́n wa wá ń sìn àwọn kan tó jẹ́ kìíní kan tó torí àkànwó pókè fún àǹfààní dáwà fún wáhdà àti wá ń bí báyìí ẹ jẹ́ ká dáhùn ra dúró ná kọ́rọ̀ tó jẹ́ kí kò fi lọlẹ̀ lọ́lọ́wọ́n òfin kádàrá pé a padà gbà wọ́n lálejò ìyẹn dẹ̀ ló ti lọ bí ọdún mẹ́sàn-án ṣé ó ti lọ bí ọdún mẹ́sàn-án sí mẹ́wàá nígbà yẹn tó já bí mẹ́sàn-án mm, ó dàbí pé bí mẹ́sàn-án ni mm. so tá a ti ń wòye pé ká gbé wọn wá ń gbà yẹn ká tó wá ní sùúrù lọ́lọ́wọ́ wá kádàrá wípé ká lè wá but ala kulli hal abẹ́lẹ́ ọba kọ́lọ́n bá ní forí jì wọ́n àti gbogbo àwọn àlùfẹ́ẹ̀sì tí wọ́n ti lọ pàdé ọlọ́run lápapọ̀ kọ́lọ́n bá ní yááfi gbogbo wọn kó ṣàmójúkú àṣìṣe wọn so fún ìbéèrè a sọ fún wa pé àsìkò béèrè yẹn ò ní pẹ́ máa àmọ́ tá a bá ra àwọn àfáwà tí wọ́n bá tún ní àìtànmọ́lẹ̀ sínú àwọn ọ̀rọ̀ tí ó ń lọ èmi rí pó pàtàkì ju kẹ́ẹ̀ka béèrè ìbéèrè lọ́ba yìí ná so tá a bá ra àwọn àfáwà tí wọ́n bá ní tànmọ́lẹ̀ sọ̀rọ̀ a gbogbo béèrè dọ́là nu so tá a bá rí àwọn àfáwà tí wọ́n bá ní tànmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ó ń lọ a sọ gbogbo ìbéèrè di ọ̀la àbínú àwọn nǹkan míì tó já pé bóyá tí a bá lè gbéyẹ̀wò láàrin wa náà tí ó wá sojú àwọn tó já wọn súdẹ́ǹtì àwọn ikọ̀ àwa tí wọ́n jókòó ẹlòmíì àfa àgbà ẹlòmíì ẹlòmíì súdẹ́ǹtì náà sì ni fún àwa so ẹlòmíì àwọn àfa àgbà ni wọ́n kàn wá láàrin àwọn mayambẹ̀wò náà ni ṣùgbọ́n ó ṣe ti ń gbà mí àwọn àfa àlè wà ńlẹ̀ ká ní ìyapa lórí ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ó ti lọ láàrin so tí èèyàn bá wò pé maslaha ni kò so àwọn àfo tí ẹ bá dẹ̀ di pé masla ni kò ń filẹ̀ ó lè filẹ̀ eh. ok ustaz wa tajudeen now. الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe ìjókòó yìí ní ìrọ̀rùn ọba yìí náà ni adáwọ́pẹ́ fún kí ọlọ́run kó gbáǹjọsìn fún wa kí ó fi sínú òṣùwọ̀n iṣẹ́ olóore wa bákan náà kí àwọn mọ̀ṣáyéèkì wa tí wọ́n wà ní ìkàlẹ̀ pẹ̀lú àtòrí àwọn ṣéèkì wa Abdulgani Juma tí wọ́n jẹ́ Ra'is al-Markaz ṣéèkì Abdulrauf Ballo tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àti àwọn àfáwa náà yòókù bákan kí àwọn ṣéèkì wa gbà tí àpè wọn wá tí wọ́n sì wá tọ́jẹ́ pé wa ṣéèkì Ismail ibn Raji abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala lílo bíbọ̀ yín kọ́lọ́mọ́tà mọ̀ fi sọ̀rọ̀ sọ́yìn kọ́lọ́n kí ó jẹ́ ká rí pẹ́ lórí dáadáa báyìí bákan náà ni àwọn sheikh wa Suleiman Hamza tọ́lọ́n bá kọ́mẹ́sà bá sọ wọn délé àwọn afáwa ti sọ̀rọ̀ lọ́rọ̀ tó pọ̀ ìtí bá ti ń jẹ́ òdodo ìmọ̀ ń kíra wọn lẹ́yìn náà ni kọ́lá kẹ́nìkan wà ní Nàìjíríà kó sọ kẹ́nìkejì wà ní Mísírọ̀ tọ́ ẹ pé òdodo náà jọ ń sọ yóò máa pàdé pọ̀ náà ni kọlọ́ba sọ́nà wa tààlà kọ́mọ́tà sàlékún dáadáa wọn. ẹnu àwọn ìfikún díẹ̀ díẹ̀ tẹ́mi kàn ní ni pé ní àwọn nǹkan kan wà tí a máa ń kọ́ tó sì máa ń dùn kọ́ ṣùgbọ́n lílò rẹ̀ máa ń ṣòro díẹ̀. látàrí ìjọ wa náà ló ti máa ń sábà ń ṣẹlẹ̀ nípa bóòlù àti ń lo ọ̀rọ̀ àwọn àfáà wa táwọn afá bá ń sọ̀rọ̀ a máa ń gbọ́ ṣùgbọ́n tó bá kan lílò ó lè sọ̀rọ̀ díẹ̀ káyí pé ní àwọn èèyàn tẹ̀lé ọ̀rọ̀ alimamu Shafi'i yoni rahmatullahi alayhi ní tó sọ pé ní fàṣọ alhadith fàwọ́ madhhabi kẹtàdí ti bá ti nílẹ̀ ó ìlànà mìíràn kódà kí n mọ́ sọ ó sọ mi pé ní ẹni tí súnà bá ti ràn sí la yajuzu lahu an yada'aha li qawli ahadin kò yẹ kó gbélé kó tó gbọ́rọ̀ ẹnìkan mọ́ ẹ pé tí àwọn ọmọ kéwù alimọ́mù ṣàfi àmọ́ tán wá lẹ́yìn ẹ̀ sábà tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni mo rò parí nìkan kó ṣe tàásùbù fún alimọ́sáàbù àṣàfihì yìí ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá délé àyàn gbàgbé nẹ́sù tí àwọn àfa ti sọ bẹ́ẹ̀ náà wá ní àwọn àfa yòókù náà ti sọ ẹ pé ní táwọn àfa bá ń sọ̀rọ̀ agbọ́dọ̀ gbọ́yé nípa bó láti lo ọ̀rọ̀ àwọn àfa bákan náà tó ní ṣe pẹ̀lú fíkìl khilaf à ń kọ pé tọ́rọ̀ bá ní ìyapa oríṣiríṣi ìyapa ló wà àwọn ìyapa kan wà ìkhilaf tàdọ́ọ̀dù ni ìyẹn pé méjèèjì ò lè pàdé pọ̀ kò tí ẹ lè jọra wọn bákan náà akẹ̀pẹ́ ní ìyapa ni ìkejì oníwèé kẹ́nìkan máa sọ fún wa ń sìn pé ẹ̀ẹ́ a lè ṣe mọ́lúdì a lè ṣe báyìí a bá lè lọ jáde ìyapa náà láwọn ọmọ pé ṣùgbọ́n irú ìyapa ayọ̀ pé kò ṣe kí ni kò ní wait ṣùgbọ́n àwọn ìyapa kan wà lọ́dọ̀ àwọn àfọwọ́nísúná àníkà funfun sábà sọ̀rọ̀ ń pa rẹ̀ gan-an yóò lẹ́kọ̀ọ́ tá a fi sọ lápèjúwe àti tí màmú bá kéwú jákè sá fatia bá ní fatia wọ́n rí látàyé jọ́ tẹ́tí fàbọ̀ láàrin ara wọn ni. tí wọn náà bá sọ yàn ọ́ sọ ọmọ lórí ẹ̀ ní a'lam wọn ṣe o ọ si fa àyè lẹ̀ fún àwọn ẹnì kejì ẹ̀rí táwọn afáwa bíi al-Imam àtàwọn tó bá ń sọ̀rọ̀ eléyìí ni asahu qawlay al kí ọ̀rọ̀ táwọn sọ eléyìí ni tó fẹ́ rinlẹ̀ jù àyè fẹ́ kejì kó náà ṣe kó sọ tiẹ̀ ti wá fíkìú bẹ́ẹ̀ náà ló wà lórí àwọn ashkhaf fẹ́ ká gbọ́ eléyìí yé torí pé tí mo bá bá gbà pé ní nínú fíkìú ọ̀rọ̀ mọ́síálà kan wà ní tí wọ́n bá gbọ́ yẹn wàá sọ ó yẹ ká gbà lórí eléyìí náà pé bí mọ́síálà fìkìyíyà náà ni lórí àwọn èèyàn kan àwọn mọ́síálà kan wà nínú fíkìú ẹni tó bá yapa lórí àlẹ́ oníbídí àlélẹ́ tí ò sí èméjì kẹ́nìkan ní èmi gbà pé kò sí fatia lórí irun káwa ní yapa nìyí jẹ́wọ́ sí apá nìyí wọn ẹ̀rí pé yóò hẹ́ àníkà yóò kún torí pé n ti ń sọ ní tí ò ní tí ò ní túmọ̀ ni. nọ́sà yìí lẹ́yìn mọ́mú nígbà tó bá kéwú jákè àbá àníkà tá a fẹ́ rù kú ọwọ́ ní lẹ́lẹ̀ ní ìyá eléyìí o ètí ó lọ́dọ̀ àwọn pé méjèèjì náà sọ kò sí láì fi kéèyàn sọ tiẹ̀ ìwọ́n kò tún láti ẹnì kejì pé àní tí mo sọ yìí bẹ́ẹ̀ ló wá dórí àwọn ashkas àwọn ọlọ́dọọdọ èèyàn pàfẹ́ sọ̀rọ̀ ń pa tiwọn náà ní tó ṣẹlẹ̀ sí mọ́ṣáláṣí kì í yà ló wá ṣe lórí àwọn èèyàn náà àwọn èèyàn kan wà tó yẹ pé ní tẹ́yìn bá jó ní súnà ó bí mọ́ṣáláṣí tó ti kílẹ̀ ń tiwọn torí ká tó mọ fàáyé wọn pé a lágbájá àbẹ́ni tó gbé iṣẹ́ ìjáde kalẹ̀ ọ̀gá wọn tẹ́lá rí sí àbáwọn al-Ikhwanul Muslimun tẹ́lá rí sí èyí tó ti kílẹ̀ ní gbígbà pé yẹn béèrè pé ẹni tó ní kẹ́yìn mọ́ka fátíà lórí irun kí láàárín sí àmì ọ̀rọ̀ tiẹ̀ ti sílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan pàtì mọ̀lánà tí wọ́n ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó yẹ pé tún rẹ̀ náà nìpínlẹ̀ wọn tẹnu olè kò lórí irú eléyìí bàbá túwìtì ẹ̀bí ọ̀rọ̀ fíkìú lìkìláàfù táwa náà kọ́ táàsì gbìyànjú ká ti ń jódodo tó jẹ́ pé níkẹ̀ láàrin yẹn wa ni òdodo là ń tàṣáhí ẹlòmíì adùn tiẹ̀ ní kó táwọn ẹ̀pẹ̀yàn ní oníbídíà títà fi bọ́rọ̀ fi kí olùlágbọ́rọ̀ bílẹ̀ iná lò tó bá nígboyà tó pé ní tèmi o gbogbo gbìyànjú tèmi ṣe o tí ó sì ní dáwà lálẹ́ ètò rí o wallahu alam wọlé kò ní mọ sàn wàhálà mi ó fà yélẹ̀ fáwọn ẹlòmíì wọ́n kọ́ ẹni yìí o gbé mi ṣe rí náà lẹ́nìkejì náà gbọ́dọ̀ rí àmọ́ tẹ́lá tó bá rí àwọn àfíì tíwìtì ẹ̀ báyìí kódà lọ́rọ̀ fíkìú gan kí fún alápèjúwe sheikh nasruddin al-albani rahmatulah alayhi inú mọ́sálà kan bóyá ìjọba nìyẹn ni bàbá tíwìtì ẹ̀ lọ́nà tó lé pàṣípà bá rù kú tán fá káwọ́ sáyà bá ní káwọ́ sáyà mọ́ àbáyẹn tó bá káwọ́ sáyà bídí àlóṣe sheikh ibn bá ṣe jẹ́ àkùrọ̀ nù wọn bọ́ wọn ẹ̀ náà gbé ọ̀rọ̀ tó lé irú eléyìí ó yẹ kẹ́ ẹ sọ mọ́ kíkù tí ni pé ìtòhàn sẹ́mi rẹ̀ o lórí pé látàáyé ìjọun ní ìsìláàfù ti ń bọ̀ lórí ẹ̀ alimami ahmed rahmatulah alayhi ibi tọ́lá yìí ṣe dé àádọ́ méjèèjì ni tó bá rẹ̀ tiẹ̀ lọ lè ṣe pé kéèyàn wá sọ pé ìyẹ́ ẹyọ kan ni kéèyàn mú nírú ọ̀rọ̀ báyìí o lè bí nǹkan mi kò iná fi kọ́ àrọ́dùn mufhim ẹ̀ẹ́dì pẹ́ sọ pé àlàmọ́ ṣàṣà dáadáa wá gbogbo ọ̀rọ̀ iná fi sí pé ẹ mọ́ fọ́ ṣe eléyìí lórí àwọn ètò oríkè mọ́tí àlà tí kìláàfù wà lórí ẹ̀ tó ti pẹ́ ni. sórí ẹni àǹfà wa ń sọ pé ẹnìkan lẹ́yìn tó jó ní súnà ká àsọ oníbídíà gbogbo àtọ́wá ti ń sọ náà máa ń sọ pé kì í sàwọn oníbídíà lọ́rọ̀ eléyìí bá abad àná kílẹ̀ ọ̀rọ̀ wọn pé ọ̀rọ̀ tá a sọ nà sí àmì ọ̀dọ̀ onísúnà títà bá léèyàn tó jẹ́ ìpínlẹ̀ onísúnnà ẹ̀rí tí wọ́n wá pé ó ṣàṣìṣe kan tí wọ́n rí pé ní alọ́dọ̀ tèmi o oníbídíà ni ǹjẹ́ dandan ni fún àwọn èèyàn yòókù káwọn náà rí bí wọn náà ṣe rí eléyìí tó yẹ pé ní à ń ṣe à ń ṣe ti tẹ̀sìn kò ẹ̀rí pàwọn àfáà wa àgbà gẹ́gẹ́ báwọn ṣéèkù wa Abdul Barakat hafizahullah ta'ala mọ́lẹ̀ sọ àwọn àfáà àgbà tán ní ìròyìn tó yàtọ̀ síra wọn ló ṣe kàlálábí wọ́n ti jọ ń gbé ní ìlú kan náà ṣùgbọ́n wá ń sì ìlú ti fẹ́ dinira láti gbé ẹ̀wọ̀n pé ṣé àwa ń ṣe ń torí ká fi mọ hákù ni àbí sàṣáhí pé èmi sá nífẹ̀ẹ́ kí n sáfẹ́ lé àwọn ẹni ìṣíwájú wa alimami Ahmad àti Yahya ibn Ma'in wọn lórí ẹnìkan ọ̀rọ̀ wọn ó takora wọn lórí àti jọ ń sayé àyíwá àwọn fi sẹ̀sìn ni ṣùgbọ́n wa ní káàkiri tó bá ní ẹni ìbú ríre ṣé ọ fi tẹ̀lé yẹn àbí ó kẹ́wù ẹ kọ́ fẹ́ kò sí ẹ̀rí tẹ́lẹ̀ mú wá ń pa ẹni yẹn wọ́n sàmọ̀ owó ọ̀rọ̀ sí náà ni pé àníṣe ó sàkó sí náà ni ẹni báyìí sọ pé kò sọ bẹ́ẹ̀ kọ́lá tẹ bá kó tẹ kan lé ní àwọn èèyàn lédè láti láti mú balẹ̀ kò ṣe kó àbájò kan kankan pẹ̀lẹ́ ọ̀rọ̀ yìí kó kí ṣe kó àbájò sheikh tó yẹ pé wọ́n máa sọ̀rọ̀ àwọn tó wà nù sanidi fún wọn wọ́n máa kì wọ́n délé lágbájá ọmọ lágbájá afọ́jú láìrí náà kẹ́nìkan wọ́n pé nítorí wọn àbádá ẹnìkan sheikh àbádò kàkẹ́kẹ́ ni nítorí kí nítorí kí wọ́n sọ tí tá a sọ ilé ìkò yẹ kó rí bẹ́ẹ̀ ìyí ń já kọ́kọ́. jazakumullahu khair a ní ẹni dàbí àwọn ẹlẹ́gbẹ́ tó ní àwọn ibùdó bá àtúnwọ̀n àdínà sheikh Albani wọn ẹ̀ mọ́ntì lọ́ntà ẹ̀rí ẹni tó ń ka tíra fún sheikh abad sheikh abdulmalik ramadan ẹni kò sí rọ́dù kan tí wọ́n ṣe táwọn òní mu dé bàbá ẹni tọ́mọ̀ tó sọ ní tí ó dé ti gbọ́ wọn àbó ni eléyìí mistake tó wà ń bẹ̀lẹ̀ eléyìí kò sọ̀rọ̀ ń bẹ̀ kí wọ́n á nírú bàbá wọn kàkẹ́kẹ́ nítorí kíní torí pé wọ́n sọ tí àwa sọ so eléyìí tí ò bá mu ni àkọ́kọ́ nu ẹ̀kejì ni wípé ní tí a bá fẹ́ irú àwọn ọ̀rọ̀ báyìí agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ torí pé ní àwọn àfáwátá tí ń bá wa sọ̀rọ̀ wọ́n sọ alìmọ̀síláhátú pàlìmọ̀sádà àwọn àǹfààní àwọn onira ẹlòmí máa ń rò pé àwọn àfáà mi ní ojú wọn ò tó ń ti ń lọ ni ṣùgbọ́n ẹni tó bá ń wo bí dáwà ṣe rí lónìí bó láti fẹ́ kórí lọ́la kó tó lè sọ̀rọ̀ yóò gbé wò pé tí mo fẹ́ sọ yìí níbo ni ó lìdì sí. èyí máa ń sọ̀rọ̀ kan pé sábàtì ẹ̀rí kèfèrí kèfèrí tó mọ̀ pé àwa mùsùlùmí ta bá pè yàn kèfèrí ta gbà lérò rè láwùjọ ìjáde bọ̀dá Daniel kèfèrí ní ẹni tó jẹ́ kèfèrí parakunu o ẹni tó alẹ́ mọ́ tírìkì ọ̀rọ̀ kúfúrú ṣùgbọ́n alẹ́ mọ́ pé ní sáàsì mọ̀ pé kèfèrí ní ẹni tó jẹ́ kèfèrí ṣùgbọ́n káwa wo ní súnà ẹgbẹ́ wa bóyá ọ̀rọ̀ pín sí méjì kò sí tá a tán lórí sáré àsáàrù kíní kan àmọ́ àwọn ẹni fẹ́ sọ̀rọ̀ ni àbí báwo ní súnà bá sọ pé ní sheikh ibn baz sheikh rabi sheikh kíní kan afẹ́sọ̀tọ̀ gbèsè ayé wọn ní tó dáa ni ṣùgbọ́n jẹ́ alẹ́ mọ́ ẹnìkan nínú àwọn tá a gbà tàbí ọ̀gbẹ́ mọ̀tẹ́rì tó kílẹ̀ ẹni káwọn ní lágbájá o àwọn àṣìṣe rẹ o ìnìṣẹ̀rọ̀fàtìhì ẹ̀kùsàbàlátìhì àgàlítìhì lápẹjúwe kálá ẹ̀kọ́ lẹ́nu gbà tó lè ṣẹlẹ̀ sí irú bẹ́ẹ̀ ti fẹ́ jáde o ẹ́ o ti jáde ẹgbẹ́lẹ́ ìní kódà láti ilẹ̀ lárúbá àfáà tó gbà pé alábí ọmọ tẹ́tì gẹ́ tó ń gẹ́ bá dé lẹ́nu ká bò lẹ́yìn ṣe ṣe dáwà ní àwùjọ òun rò pé rẹ̀ lè jáde ilẹ̀ lárúbá wa ni tó gbélé ìlà gbọ́dọ̀ ṣàkíyèsí àgbọ́dọ̀ fẹ́ arabalẹ̀ lẹ́yìn náà àfáṣítà bá dẹ̀ tí ń ṣe owó ní láti dàmú ààrẹ ìmọ̀ fárúdù àyìn wọ́n tó ń tajà bóun wá sí mọ̀jà rẹ̀ tà àfá kẹtí ń bá wa gbé kọ́ ìwọ lọ́gbọ́dọ̀ mọ̀ bó ṣe mọ̀jà ta o ìwọ́n tó jẹ́ télọ̀ bó lọ sí ní jẹ́ haram ìwọ́n tó fẹ́ kírun bó lọ sí ní kírun lọ́nà tí ò tọ́ ọ̀ pé fárúdù àyìn nìyẹn a bá fi yẹn lẹ̀ àwa ran o fárúdù kìfáyà tí ò tí kàn wá ẹ̀rí pé obì sọ̀bọ̀tà à ń gbìyànjú lájẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kórìnlẹ̀ ojúkún ọ̀nà tó yẹ ká fi gbọ́yé ní kí kálukú wa náà ká fi gbọ́yé ká sì farabalẹ̀ kò sáǹfà níbi pé ní kí náà sọ ń pa alágbájá kí náà sọ ń pa alágbájá ẹ̀rí láì tí ìmọ̀ táwa náà ń ṣe bákan náà káíkẹ́ ọ̀rọ̀ tó tó kílẹ̀ ni kéèsì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tí wa lè sọ̀rọ̀ ní nǹkan lè ṣẹlẹ̀ kó lọ láwùjọ kan kó lọ láwùjọ mi àwọn èèyàn kan wà láwùjọ wa ẹgbẹ́ ṣe kàǹkà tó àánú àwọn ọ̀pá ìtàn kó sí ìyìn tó lágbára ni láwùjọ wa lọ́mọlúwa yìí wọ́n láyà àlebọ́ta ká ní mùtẹ́dì onílágbájá àbí kíni àbí ká ní kèfèrí ni àwọn ọ̀pẹ́ sọ náà ni kí làwọn òjẹ̀ mọ̀ kó mọ́ bí wàhálà náà ni torí pé tó bá sọ pé bàbá ní kíní kan lásán ó ṣe kíní kan kò sí wàhálà tí ò le bí tó gbélé ìlàgbọ́rọ̀ kíyèsí kí amọ̀ntàn ṣe kọ́nà bá subhanahu wa ta'ala kó dúró tẹnu kọ̀ọ̀kan wa wallahu a'lam. àfọwọ́ àlùkò tó bí wọn ojú mi àbọ̀rọ̀ tó wà ní. <laughs> okay náà okay náà. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد أدوك الله وبعد فتوريكاتي جفوان نبوة محمد صلى الله عليه وسلم بكنا أتي أمي موري هسي أو مشايخ و فلن كي يبع الله أمي ولوري دادا so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àkíyèsí ni wọ́n ti pè wá sí ṣùgbọ́n agbègbè kan nínú àwọn agbègbè tí wọ́n ti sọ̀rọ̀ lé lórí torí àǹfààní apá kan nínú àwọn èèyàn òun ni mo fẹ́ rọra mẹ́nubà so tá a bá rántí ńgbà tí ọ̀rọ̀ Ikhwanul Muslimun tó ṣẹlẹ̀ so n tí àwọn àfà ń sọ nípa wípé àwọn ẹni tí wọ́n ń pe pè wá wípé ká ṣe dáwà pẹ̀lú àwọn Ikhwanul Muslimun so àwọn ni wọ́n ń ta fàbáǹgbà yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà yìí ó ń bẹ nínú wa tó jẹ́ pé látara wọn ni wọ́n ti kú nígbà tó dodo ṣe kíni tó hàn tó tẹ́nìkan bá wá dé tó bá ní ẹja jọ máa ṣe dá wà papọ̀ bí ìgbà tí ó fẹ́ dá padà sí oko àárọ̀ ni tó ìyẹn ni wọ́n ń ta bàbá ni wọ́n fi ń kìlọ̀ fún wa nípa wípé a gbọ́dọ̀ dá dá wà papọ̀ pẹ̀lú wọn oníkálukú ti mọ ibi tí ó belong sí so kódà gan alhamdulilayi dáwà ti ń spread débi pé a ní bùkátà sí sí wọn mọ́ so a dẹ̀ mọ̀ lágbàáyé pé àwọn àfa ní tí wọ́n sọ nípa àwọn al generally ni pé wọ́n ń ṣe ahlus so nam, ngbà tí awárí ẹnìkan tó ní ká máa ṣe dáwà papọ̀ sẹ́lẹ̀ náà àwọn àfa markaz àti àwọn àfa míì náà nínú àwọn àfa sunnah ni wọ́n ń sọ nílùú wa yìí nípa wípé ká má darapọ̀ mọ́ mọ́ wọn. tó ń bẹ nínú àwọn ikọ̀ àwa ọmọ ẹ̀yà wa tó jẹ́ pé so ó ń bẹ nínú àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé àwọn rí wípé àwọn ẹni tí wọ́n ń pè pé pé ká ṣe dáwà pẹ̀lú ẹ̀kọ́wánì so àwọn ò rí wọn ní ẹni tó ṣe nǹkan tí ò wà òkè so wọ́n wò wípé bóyá ìṣèhádù wọn ló ṣe kí ni ló gbé wọn máa ṣe bẹ́ẹ̀ so gbogbo àwọn ẹni tí wọ́n rí báyìí èmi ò rí nínú àwọn àáfàá ilẹ̀ wa ń bí tí wọ́n jẹ́ àfàsùn náà tó sọ pé oníbídà ni wọ́n so ẹnumọ́ tí wọ́n ń sọ tí wọ́n ń pè wọ́n sákèèsí nígbà yẹn òun ni wípé tẹ́ ẹ bá ń bú àwa tí à ń sọ pé ká má ṣe dá papọ̀ mọ́ ẹ̀kúwánì tẹ́ bá ń bú wa pé a le jù ṣótiyé nam ṣé ẹ fẹ́ máa sọ̀pọ́tù dáwà ẹ̀kúwánì torí pé ń bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ àtúnjẹ́ pé àwọn ò rí àwọn ẹni tí wọ́n ń da dáwà ẹ̀kúwánì mọ́ sàlàfíà papọ̀ àwọn ò rí wọn gẹ́gẹ́ bí oníbídà so wọn àdẹ̀ rí wọn pé wọ́n ṣàṣejù wọ́n wò pé ìṣèhàd wọn ni fine ẹ̀dẹ̀ wa ń bú àwọn ẹni tí wọn ń sọ̀rọ̀ nípa àwọn ìkùnwánì so kò sí ìsọ́ọ̀fù níbi eléyìí yẹn ni pé kò sí ìṣe ẹ̀ déédé níbi eléyìí àwọn àwa tá ń sọ̀rọ̀ nípa wípé àwọn ìkùnwánì dáwà àwọn kò ń ṣe dáwà sunna ọ̀rọ̀ wọn àfa alágbàáyé ni à ń ṣe kí ni ni à ń sọ so ńgbà tí àwọn àfa ń sọ̀rọ̀ mọ̀sálẹ̀ àti mọ̀fásìd nípa wípé ká wo maslaha ká wo àǹfààní so níbi ọ̀rọ̀ wọn Ikhwanul Muslimun maslaha níbẹ̀ òun ni wípé tí a bá tú àwọn ọmọ ẹ̀yà lẹ̀ pé kí wọ́n máa padà sọ́dọ̀ wọn Ikhwanul Muslimun gbogbo nǹkan tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ yóò padà ṣe kí ni yóò padà bàjẹ́ so eléyìí tó jẹ́ maslaha ń bẹ̀ yẹn ni pé ká má jẹ́ kí àwọn èèyàn darapọ̀ mọ́ kí ni Ikhwanul Muslimun tó ń tó bí tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tí wọ́n ní ká dáadáa wà papọ̀ òun nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ilé yìí sì ọ̀rọ̀ ó ṣe halabi kò ṣe hálábí àti àwọn ẹlòmíì tí àwọn àfáà tí wọ́n ní khilaf lórí ọ̀rọ̀ pé ṣóníbídà ni wọ́n àbí wọn kì í ṣe oníbídà eléyìí tó jẹ́ mọ́síláhà níbi eléyìí òun ni pé ọ̀rọ̀ yóò clear àwọn àfáà ńláńlá gan wọ́n ń yapa ní lórí wọn so èyí tó jẹ́ mọ́síláhà ni pé ká má tún da nǹkan rú ìkan là ń bá yí tẹ́lẹ̀ táà ìyanjú ẹ̀ tó ń bẹ́ẹ̀ nù ọmọ ìyá tó jẹ́ pé àwọn ò tí ì gbọ́yé so náà tàbá tún wá gbélé ìdè sọ àwọn èèyàn máa wo pé ewu gan láti ẹ̀wà ń ṣe kí ni láti ẹ̀wà ń ṣe kódà ń tẹ́lò sọ nísìnyí ni ẹ̀ ah ewu láti ẹ̀wà wà gan tó jẹ́ pé àwọn àfa àwọn kan sọ̀rọ̀ àfa ilé àfa ilé àti ẹ̀mọ nǹkan tí tí wọ́n ń sọ mọ́ mo sọ ilé yìí torí àwọn ọmọ ẹ̀yà wa náà tí wọ́n sọ̀pọ̀tù dáwà ẹ̀kọ́wán lára nǹkan tí wọ́n máa ń lò òun náà ni pé àwọn ará bí àwọn àfa markaz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe mọ̀rọ̀ àti mọ̀sálẹ̀ wọn ò wo àdúgbò wa agbègbè tí a ṣe kí ni tí a wà ìwọ mọ́sálà lágbègbè ìkùnránù mùsùlùmí ni pé tá a bá fi àwọn èèyàn lẹ̀ kí wọ́n tẹ̀lé wọn afẹ́bà dáwà gangan afẹ́bàdé ṣùgbọ́n níbi àwọn àṣíkáàsì àwọn èèyàn kankan tí àwọn àfáà tí wọ́n yapa nípa pé wọ́n jó ní bídà ni àbí wọ́n ń ṣo ní bídà tí wọ́n jára wa tẹ́lẹ̀ eléyìí tó jẹ́ mọ́sálà táàfin ní ba jẹ́ òun ni pé ìmọ̀ ká dúró àbí kó ní kálukú di kíni mọ́ọ̀kì fọ̀ ẹ̀mú ẹni tó gbà pé oníbídà ni wọ́n so ẹni tí ò gbà pé oníbídà ni wọ́n kò ní bu sotí ẹni tó sì gbà pé wọn ń ṣe ní bídà náà òun náà ní bú ẹnì kejì so eléyìí là ń sọ bákan náà níbi ọ̀rọ̀ ìkùnwánì náà eléyìí náà ṣẹlẹ̀ nígbà táwọn fa ọ̀rọ̀ ìkùnwánì arínà ọmọ ìyá tán rí pé àti tó bà dáa àwọn tí wọ́n ní àlìjọ máa ṣe dáwà papọ̀ èmi ò dẹ̀ rí àfa Markaz àbí àwọn àfa súnà wà tán ní oníbídà ni wọn so ọmọ ìyá tí wọ́n ń gbélé káàkiri náà ni ọmọ ìyá tá à ń sọ tó jẹ́ pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àbẹ́lòmí ò nǹkan kan so àwọn náà ń gbé káàkiri lórí facebook àfa alágbájá ó ti do níbí dà àfa àtàmẹ̀gùn ó ti do níbí dà àwárí náà àfa àwa yìí tí wọ́n sọ pé ẹ má dáadáa wà pọ̀ mọ́ ẹ̀fọ́n àní mọ́dáwà ẹ̀fọ́n àní àárín náà tí wọ́n ń pe àwọn ènìyàn ní kíni tí wọ́n ń pe àwọn èèyàn kankan mi ò sọ ẹ̀fọ́n àná àwọn èèyàn kankan tí wọ́n sì nírò rí pé a lè bá wọn èmi ò tí ì rí náà àwọn àfáà yìí tí wọ́n lanu gbàgà bóyá lórí facebook ni àbí níbòmíì kán dárúkọ àfáà yẹn wá ní kíni oníbídà ni eléyìí pọ́nbélé so eléyìí lára wípé wọ́n ń wo mọ̀sọ́ọ̀lì náà ni wọ́n ń wo àǹfààní òun náà ni eléyìí torí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ lénìí èmi ò fẹ́ rí kó yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ lánàá tẹ́nìkan ó fi wá máa wò ó pé bóyá wọ́n ti ṣe tàrọ́jù bóyá wọ́n ti padà kúrò níbi tí wọ́n sọ àti sọ tẹ̀sírí pé orí wọn náà ló padà sínsìn nísìngbà tó dọ̀rọ̀ alábí wọ́n tún ṣe kíni wọ́n tún padà gbogbo ọ̀rọ̀ táwa ń sọ tẹ́lẹ̀ òun náà lọ́wọ́ ń ṣe kíni lọ́wọ́ ń sọ nísìn tó ọ̀rọ̀ yẹn ò jọra wọn ká má dàpọ̀ mọ́ ara wọn wallahu a'lam. insha Allah ta'ala àsìkò tí so àsìkò tá a ní òfin bẹ́ẹ̀ tó nǹkan ó ti kéré gidi gan so mo kàn fẹ́ kí a mọ̀ wípé àwọn ọ̀rọ̀ tí a yanjú yìí ẹlòmíì tó bá ń gbọ́ bóyá níta àbí nínú ilé náà ẹlòmíì gbọ́ yìí ẹlòmíì ó lè má kílẹ̀ sí dáadáa torí pé gbogbo àwọn táwa ń bì í àríbá kan náà àdẹ̀ pilẹ̀ ní lásìkò kan náà so àìpilẹ̀ lásìkò kan náà yóò jẹ́ kí ọ̀rọ̀ yẹn yé wa ju ara wa lọ so mo rántí pé láàrin ìgbà tí ọ̀rọ̀ Sheikh Halabi yìí ṣẹlẹ̀ ghafarallahu lahu wa rahimahullah so àárín ìgbà tọ́rọ̀ wọn yẹn ṣẹlẹ̀ àwọn kan ṣe lecture nípa pé tani alabi mọ̀tẹ́dù ní kinní kankankan ni kìí ṣe bẹ́ẹ̀ tó wọ́n ní àwọn àyà kan ní àti ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n nǹkan kan sọ ní ibẹ̀ yìí kódà àfáàlàbí kan ni wọ́n tiẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ bó máa rí nìyẹn because alábí lọ́dọ̀ Yorùbá kí ni alabi wọ́n ní àfáàlàbí kan náà tiẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀mọ́bí tá àfáàlàbí yẹn gan wà àfáàlàbí kan náà tó ń sọ̀rọ̀ yẹn sí wọ́n kàrò pé halabi halabi dẹ́yìn zọ yẹn kan fi sáì pé alábí ni so láti sọ pé àwọn mọ̀sáìlú báyìí ní àwọn tó wúlò fún ọ̀pọ̀ láwùjọ wa so àwọn ìkọ̀wá wa yìí ní bẹ́ẹ̀ mo fẹ́ yàn kankan àwọn ìkọ̀wá wa ìtọ́lẹ́lú sọ pé ah wọ́n ti ń bà dára wọn rárá wọ́n yẹn ṣó bídíà o a ní khilaf ni so àyàfa lórí mas'ala ni so wọ́n yẹn ṣe ní dídá tó torí wọ́n tó wà lọ pípẹ́ àwọn ń bàjẹ́ ara wọn rárá wọn èso ń bí díà àyàpá lórí mọ́sálà yìí ni so adẹ̀rí wípé ibi táǹfààní wà ní wípé òkè ẹni tó rí ẹni tí ò rí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àfi mọ́sálà yẹn lẹ̀ torí àwọn àǹfààní mi tó ju ìyẹn lọ so abẹ́lẹ́ ọ̀hún ọba kọ́lọ́ mọ́ṣá yìí jẹ́ kí ọkàn wá papọ̀ lórí òdodo Ustaz Daud wọ́n fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n àní láǹfààní láti lò ju ìṣẹ́jú méjì lọ mọ́ ṣé ẹ má lè má níjẹ̀ẹ́ tí òun sáà fámọ̀lá ni òkè òsá dàwọ́dà náà náwó à kò lè kan ọ̀dọ́ tí ń nìyẹn ta ló kọ́ náwó ẹ̀jẹ̀ má bínú sáà sùn ẹ́ torí táìmù lẹ ok ok ọ̀dà ok a ní ìṣẹ́jú mẹ́ta mẹ́ta. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ọlọ́run bá kí wọ́n ti dáadáa fún àwọn afọ ẹ tún jókòjókò bẹ́ẹ̀ ṣe wàá wájú mi tẹ́fẹ́ tẹ́fẹ́ gbọ́n tí n fẹ́ sọ àwọn kan náà wọ́n ń ta ní tí wọ́n fẹ́ gbọ́n tí mo fẹ́ sọ àmọ́ insha Allah máa sọ nínú tí mo máa ṣe jù ní kí n disappoint àwọn èèyàn tẹ́ bá sọ pé dúdú ni màá sọ ńgbà mí ni mo lè sọ pé funfun ni kì í ṣe dúdú mo fẹ́ mú àpèjúwe méjì wá méjèèjì ní lára ara mi náà ni kẹrìtà bá ń sọ pé ẹ ṣọ́ra ẹ ẹ̀wá ìmọ̀ ẹ̀wá ìmọ̀ ẹ̀wá ìmọ̀ ṣẹ́rí ìdí àkọ́kọ́ tí èèyàn máa ń tìtò rẹ̀ ẹ̀wá ìmọ̀ wọ́n ní rọ́fọ̀ ìjáàlì àìlọ́sìkì àìmọ̀kan tó lè sọ ẹnu àìmọ̀kan tó lè sọ ẹnu o gbọ́dọ̀ gbé kú lára nítorí pé ẹni tí èèyàn bá gbà láàfáà o ò lè sọ pé hundred percent ní tó bá ń sọ òun ló gbọdọ̀ ráìtì kò possible kò possible. bóyá kí n ta ẹsàkà lọ síbi tí mo fẹ́ mu wa à ń fa ọ̀rọ̀ nínú mọ́kàzì níjọ́ kan àwa yọ fóònù jáde nítorí pé kò possible kí a kó tẹ́ra wà láti rí dẹ̀mọ́sálà yìí ni a sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé à ń bọ̀ wá fà á bí mo ṣe ayọ fóònù yìí mo ṣí tafsir mo wá ń kà nínú tafsiru al-Alusi bí mo ṣe ń kà ní Sheikhuna Abul Barakat hafizahullahu wa ra'a wọ́n sọ fún mi pé ẹni tí mo ń ka tafsiru rẹ̀ yìí ni aṣáàbí ni ó kì í mo bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ káàbà tí n bá dìlì ti prógrámù tí mo fẹ́ dánlóòdù tẹ̀síwù sí rẹ̀ padà látijọ́ yẹn mi ò dánlóòdù ẹ̀ mọ́. nítorí kí ni nítorí kí n lè ṣọ́ra mi ni nítorí pé tí n bá dánlóòdù ẹ̀ ní tí mi ò mọ fi tá burú wọn bẹ́ẹ̀ ní èmi ni màá sọnù kì í ṣàwọn èmi ni màá sọnù kì í ṣàwọn. àmọ́ tí wọ́n sọ fún mi yẹn ní dáadáa ni um, wọ́n gbèrò pẹ̀lú mi àfi ká sọ ara wa ṣé ẹjìnà sí ìkọ̀wánú mùsùlùmí ẹjìnà sí gbá wọ́n fẹ́ ká sọ ara wa alhamdulilayi wọ́n ní ẹ mọ́ sọ yí pé ẹ wà lérí ọ̀nà mọ̀ wọ́n á kó ti wà láti zẹ́kú àǹfùsẹ̀kùn àfi tó bá jẹ́ sí pé súnnà kì í ṣe ọ̀nà mọ̀ lókùn eré ọ̀nà mọ̀láwà الله سبحانه وتعالى أن يثبتنا على هذه السنة إلى الممات. sunnah ila al-mamat káṣọ́ra wa káṣọ́ra wa gbogbo ohun tí oníkálukú ó mọ̀ kà tá a mọ̀ gbọ́ agbọ́dọ̀ ṣọ́ra wa yálà àjọmọ̀ké yálà àjáfà ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tí a wà ní Sudan afájàbàtà adahullah na'am afa ali jabata a muhammad muhammad al-awwal jabata ńgbà tá wà sudan ńgbà tá lọ sí sudan ńgbà wa nle ń ọrụ ní ìlọrin àjọwà dáadáa ni tí ó sì sí ẹnìkan nígbà náà lọ́hùn tó lè sọ fún wa wípé òun súnmọ́ wa ju àfáà náà lọ́kẹ́ òun o a rí ipe suna wà lára ẹ̀ ìka súnmọ́ àmọ́ tá à ń gbọ́ lẹ́nu ẹ̀ nílé nígbà tá a dé Sudan wọ́n láti kọ́ Awal Jabata ń sọ báyìí sọ báyìí sọ báyìí ah, àwọn nǹkan yìí ni ó suna. súnà èmi ò sì lè láǹfààní àti àmọ́ mi kan èmi kọ́ mo bí ọmọ tó wù mí Zakariya ni ó pẹ̀ ipasẹ̀ mi ló fi dé ọ̀dọ̀ àfàjàbàtà ó sì láázámọ̀ wọn nítorí ti tèmi nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀ ni mo láti kọlu ẹ̀ Zakariya ní tí mò ń gbọ́ tí mò ń gbọ́ tí mò ń gbọ́ nìyí ó ní bẹ́ẹ̀ ni ẹ kò sọ fún mi pé bẹ́ẹ̀ ni nítorí pé mo mọ̀ pé tẹ́ ẹ bá ṣí tíra fún ni kò lè kà á. ní tí mò ń gbọ́ yìí nìyí tí ó lè ṣe kinní kan fún mi nítorí ọlọ́run. àwọn òsín nàìjíríà àmọ́ bóyá fàjà bàtà ń sọ àbí ò sọ àmì ẹ̀ dákun torí ọlọ́run yẹra fún àáfàá díẹ̀ ká fi dé láti Sudan. wọ́n ṣàdéhùn kankan. mo ní tá a bá dé láti Sudan ká ní pé àáfàá ń sọ ohun tí wọ́n ń sọ lóòótọ́ ohun tí wọ́n ń sọ yìí pé wọ́n ń sọ yẹn wọ́n ń sọ lóòótọ́ wàhálà rẹ̀ kúrò gbogbo jẹ́gẹ̀jẹ̀gẹ̀ yẹn yìí kò ní ti gba gbogbo ẹ̀mí ẹ̀ tá a bá wá dé táwa náà bá dé tá a bá wá gbọ́ ife àfóòsọ nǹkan yẹn wọ́n ń sọ ife àfáà sọ ni àjọ wa gbé ogun ti yìí. àwọn tí wọ́n ń sọ yìí pé àfáà sàn kàn yín ibi tí mo fẹ́ lò mẹ́ òun ni gbólóhùn wípé jìnnà sí àfáà náà ká sì mọ pàtó kí ni tí àfáà ń ṣe àwọn àfáà ni wọ́n wà bí ìbàyí tí wọ́n bá kà ní ó máa yé wọn ẹ̀yin ní tẹ́ bá kà ní kódà yín tí wọ́n ń kà fún wa ní ẹ̀ sọ pé ẹ̀ mọ́ kì í ṣe gbogbo wa ni mò ń sọ o. hùnà kayfa nufarriq hadha haqq هذا يقول الحق وهذا يقول الباطل àfi ìmọ̀ tí wọ́n sọ yìí pé ká máa wá ẹ̀yìn mo gbàgbé ọ̀kan náà àwọn sálàfù tó sọ ó ní tí wàhálà bá ṣẹlẹ̀ báyìí tí wàhálà ní tó bá ń jà ní ọ̀tún tí ó ń jà ní òsì báyìí ó ní tẹ́ ẹ lè fi ṣe rọ́fùrù rẹ̀ wọ́n lè ìmọ̀ lẹ́ lè fi ṣe kí ni lẹ lè fi ṣe rọ́pò rẹ̀ tẹ́ ẹ̀ bá ti wá ní ìmọ̀ yẹn tẹ́ ẹ̀ bá ìtì ní ìmọ̀ yẹn ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká farabalẹ̀ ṣẹ́kù mi ló sọ ìwọ náà gbọ́dọ̀ sọ pé ṣẹ́kù rẹ̀ ló sọ nítorí pé n tó fi ìṣèyàtọ̀ pé n tí ṣẹ́kù rẹ̀ sọ yẹn ni òdodo ni ìwọ náà ò kò sí lọ́wọ́ ẹ̀ ìfarabalẹ̀ yẹn ní àníjẹ̀ kákan máa gbọ́ tó bá dọjọ́ iwájú ni ṣẹ́rí ńgbà ní èèyàn máa ń kéwú nísìn tí ò ní gbọ́ yé tó bá jẹ ọjọ́ ọ̀la ni á padà wá gbọ́ yé sọ̀rí tó bá gbọ́ yé ńgbà yẹn ìgbà yẹn náà ni kó máa lò ńgbà kó o tí gbọ́ yé yìí nì o gbọ́dọ̀ sí ìlò ara nítorí pé tó bá lò nìyí وعطوا صلاة وصلى الله وسلم على محمد جزاكم الله خيرا تفضل الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد adúpẹ́ fún ọlọ́run adẹ̀tọ̀rọ̀ ìkẹ́gẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà fi ẹ̀mí mọ̀rí hàn gbogbo àwọn mashayikh wa bẹ̀rẹ̀ lórí àwọn àlejò àti àwọn gbogbo àwọn afáwa lápapọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí mo kàn ní ọ̀rọ̀ kan sí méjì láti pé mo fẹ́ sọ kọ́lọ̀mbà kójúkọ́ sáǹfààní fẹ́mi tí mo fẹ́ sọ àti àwa tí àbá láǹfààní àti gbọ́ àkọ́kọ́ sheikh wa abdulgani juma abdulbarakat afisahullahu wara'a kọ́lọ̀mbà kójọ kí ó bá wa ṣe àlékún dáadáa wọn àbẹ̀lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala orí ayé àti alkiyama kó bá ṣe fún wọn àti gbogbo àwọn fámílì wọn wọ́n sórí fún wa nílẹ̀ Yorùbá púpọ̀ especially àwọ̀ ọ̀dọ́ wọ́n dẹ̀ ti ń bá ìgbìyànjú bọ̀ wá ti pẹ́ tẹ́ni bọ́dí wa ò lè jiyàn rẹ̀ àbẹ̀lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó bá fi ẹ̀san tó ju iṣẹ́ tí wọ́n ṣe lọ kó bá fi sínú sàn àti ẹ̀rí wọn kọ́lọ́mọdé jọba jẹ fún wa bá ti tọrọ fún wọn náà kọ́lọ́mbà kó jọ kó bá ṣe bẹ́ẹ̀ kárí gbogbo àwọn wa mo kàn fẹ́ sí ìrántí ọ̀rọ̀ kan torí pé tí nǹkan bá kéré téèyàn bá kẹ nínú táwọn èèyàn máa wo nǹkan tó kẹ nínú yẹn bí ìgbà tó ju nǹkan yẹn lọ ìyẹn ló fẹ́ mú mi sọ̀rọ̀ díẹ̀ àkọ́kọ́ òun ni pé ṣéèkì wa wọn ò bá dáa ṣéèkì rọ̀bẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ṣe ìskọ́ọ̀tù wọn wọn ò dẹ̀ ṣe tọ́ànù wọn wọn ò dẹ̀ ṣe járe fún wọn láwọn ọ̀nà tó pọ̀ a ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n lénìí káyọ̀sẹ̀ máa sọ pé bóyá nǹkan tí wọ́n ń sọ ọ yàtọ̀ sí tànà lẹ́yìn tó ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la bá lọ sọ́dọ̀ wọn tá a bá lọ sí ìdíyàrọ̀ wọn pàtàkì jùlọ ibi tí mò ń sọ̀rọ̀ yìí ni o láwọn ọdún tó ti pẹ́ àìmọye masáyìl ló ṣẹlẹ̀ sọ pé nǹkan tí wọ́n fún mi ní tíra ṣe kọ̀rọ̀bẹ́ tí màá lọ sí photocopy rẹ̀ nígbà yẹn nígbà tí ò sí pé ara bá download ní àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí so kẹ́nì kan wa wá délé nì kó ni wọ́n ṣe escort wọn àbí wọ́n ṣe jarrah wọn nínú àwọn nǹkan tí màá tún máa tafà sí bẹ̀ yẹn òun náà ni pé ẹgbàá ike ẹlòmíì sọ pé àìmọ́ ìmọ̀ táwọn ò mú táwọn òde àgírí pẹ̀lú ṣékù rọ̀bẹ́ kí là wá ń jà sí kí là ń ṣe kíṣẹ́ẹ̀tì mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá lé lórí tá a tún sọ pé a tún bọ̀ so ẹjọ́ tuntun ọlọ́run ọba à ń rọ òǹkàlùkù wa kíní yìí kéré ju bí a ṣe mú un lọ. bákan náà nínú nǹkan tí mo dẹ̀ tún mọ ṣékù Abdulgani mà òun náà ni pé látọ̀ tuntun ti pẹ́ tí fìtínà ti ń ṣẹlẹ̀ nílẹ̀ lágbáwá tá a bá wà níjòkó wọ́n sábà máa ń wọ́nu wa láti máa wọnú àwọn fìtínà yìí wípé ká má jẹ́ dá sí ìmọ̀ ní kí a kọjú mọ́ ìdí náà sábà máa ń sọ lórí ìjòkó nìyẹn a kódà mo fẹ́ challenge wọn nígbà tí ó di ọ̀rọ̀ àwọn ìfọ́nù mùsùlùmí àmọ́ nínú nǹkan tí àwa náà mọ̀ tí a dẹ̀ rí kọ́ àtàbùrú tó hàn sí wa lórí ìfọ́nù mùsùlùmí eléyìí náà fi hàn wá pé tí wọ́n bá tún lè jù báhùn lọ bá láìsí bákan náà òun náà ni mo tún ṣe nàṣíhà fún rárá mi àti fún gbogbo àwọn ọmọ ìyá wa káàkiri ilẹ̀ Yorùbá àwa tá a jókòó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a máa sá fún fìtínà ká mọ̀ mọ́ rangun mọ́ kí fìtínà sáà ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ àfa òun tún bàdá ẹ má jẹ́ kó yẹ pé yẹn ni ó pọ̀ jù ní ẹrù wa torí pé ntọ́lọ́hún béèrè lọ́wọ́ wa pọ̀ nínú àwọn mọ̀sáìlù ẹ̀tẹ̀kọ̀díyà àtàwọn mọ̀sáìlù fìkìyà èyí tó jẹ́ sí wa tá a fẹ́ sí gan súnà gan èsì yé wa tó ká mọ̀ wá fàtìyàn bàdá kí àti bó làánú ti bàdá yàn èyí wòye ṣe ṣe àlùsúnà pé èyí ò ní ó mú ní ojúlówó tẹ́ kéde ṣe gbogbo èèyàn yóò mọ̀ dìde sí so ẹjọ́ àwa shabab ẹ dákun ìmọ̀ ní ẹ jẹ́ kí a kọjú mọ́ bí àwọn àfáà ti ń sọ fún wa àbákan náà àwa tí ọlọ́run bá dẹ̀ sì ṣe aṣíwájú láwọn bìkan ìlú míì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó pé ká máa pèpè lọ síbi ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfarabalẹ̀ torí pé àwa sọ pé àbádà nìsìn ipé sheik abdulgari jimoh àwọn èsè mọ̀tẹ́dẹ̀ alhamdulillah àmọ́ àwọn kan wọ́n ti dìde wọ́n mọ̀ pé sheik abdulgani kí tí wọ́n fi ẹ̀jù ni pé kí fìtínà ọ̀sẹ̀lẹ̀ fìtínà dá ń bẹ̀rù yẹn àṣẹlẹ̀ o kí ọmọdé ọmọ sọ báyẹn fún àfà tó já gbà tó wọ́n dẹ̀ mọ̀ pé a ah, ah, ẹgbẹ́ bí wọ́n kán ayédáyé internet láti ń gbọ́wọn ẹlòmíì tó yẹ tó tọ̀ kó jáde ládùúgbò rẹ kó sọ̀rọ̀ jáde nílùú rẹ kó sọ̀rọ̀ tó bá jáde class àfà ní ọwọ́ tó ń sọ̀rọ̀ lórí internet àwọn èèyàn sọ pé à ah, níjó ìwọ́n tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹni ó ti àmọ̀ mọ́ fídìí tó dẹ̀ ti wà ń bẹ̀ ti fẹ́ tá a dẹ̀ mọ̀ wọ́n mọ ìmọ̀ kí ló dé tí àní ṣe ń zọ. náà nínú nǹkan tí màá tún máa tún sọ fún wa òun lè ní ìfarabalẹ̀ yìí ẹjọ́ nítorí tọ́lọ́run àwa tí a jẹ́ ọ̀dọ́ àwa tá a bá dẹ̀ tún fẹ́ sọ̀rọ̀ náà nípa masáìlì àbí mọ́kìf markaz àbí mọ́kìf sheikh abdulgani juma lórí masala yìí ẹ̀dá pẹ̀ mẹ́jẹ kí a fi sára sọ̀rọ̀ débi pé kí ọ̀rọ̀ yìí bá padà lọlẹ̀ abẹ́lómi bá fẹ́ ṣe tààrọ̀ ọjọ́ ẹ̀ kọ́ máa jọ pé gbogbo àwọn ìsọkúsọ tó bá ti tẹ́lẹ̀ kò ní lè fẹ́ ṣe mọ́ àbí nàṣẹ́hà míì tá a bá tiẹ̀ ṣe bóyá ó ṣe ṣe fóun náà sí tó bá dọ́dọ̀ rẹ̀ tá bá ti fi èébú èpè ìtara fún kò ní fẹ́ gbà ẹni tí wọ́n bá dẹ̀ ránṣẹ́ kọ́ máa ẹ̀dá kùn torí pé kò ní dáa kí nǹkan máa lọ kó máa lékún kó dínkù kí wàá lọ lọlẹ̀ kárẹ́bí ráyè mójútó ń yẹ ká mójútó nínú àwọn ìtẹ̀síwájú ní súnà àbí gbogbo ti àwọn onídídíà eléyìí nìkan tí yóò ṣe pàtàkì bákan náà kí á nífẹ̀ẹ́ láti pé ká kójọ ni ká mọ̀ nífẹ̀ẹ́ pé kátà àtúká kátúká kátúká ní kò pé wa mélòó mélòó fìtínà tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá a máa ti bẹ lórí súnà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ di onídídíà a mọ àwọn tí wọ́n bẹ lórí súnà tẹ́lẹ̀ tí wọ́n tí wò tí ẹ̀ ṣe nǹkan mọ́ àti súnà o àti nǹkan míì náà o débi pé ẹlòmíì gan padà ń tẹ̀lé Saheed Òṣùpá nínú àwọn tá a mọ̀ lórí súnà nígbà tí jàbàtà fi ń ṣe dáwà so gbogbo eléyìí ó ṣe pàtàkì níparí torí pé <laughs> náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń sọ̀rọ̀ yìí tẹ́ bá ń bẹ̀rù pé ayọ́mọ sọ pé à èkó wọ́n ti ń gba fátúwá wà tẹ̀tìlídùú ni wọ́n ń ṣe ẹ má tún wá jẹ́ ká bọ́ sínú tefrit ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a gbìyànjú láti balance mọ́kífù wa àti mọ́kífù ẹlòmíì tó bá mú nínú etí ṣèkà àbùgẹ́nìjọ́mọ́ àtàwọn àfáwà ní mọ́ríkà àtàmọ́ọ́mọ́ òun ni pé kí wọ́n máa ń ṣe ìlìzáàmù àwọn èèyàn lórí mọ́kífù àbí lórí ráàyè wọn nígbàtí a bá rí i pé mọ́sálà yìí o mọ́sálà tún ètè làáfíà sáà èkó tó lẹ́tọ̀ọ́ láti gbogbo kálukú mú pòṣíṣàn rẹ̀ so ẹ jẹ́ kí a gbìyànjú láti farabalẹ̀ ládẹ̀dí wá àṣepọ̀ lórí dáadáa abẹ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó fi aṣọ kan lórí òdòdó wallahu a'lam. jazakumullahu khairan ọlọ́run bá ní san gbọ́n àwọn afọ́wà lẹ́sàn lọ rẹ̀ mo ní gbèrè kan tí mo fẹ́ jù sí ẹ̀yàn ọmọ ẹ̀yà káwá parí ẹ̀ síbẹ̀ sheikh wa Rabi' al-Madkhali kí ó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa ǹjẹ́ arẹ nìkan tó gbọ́ yé níbi ipa sọ wípé wọn kì í ṣe àfa wa nínú súnà bí ẹ fèsì sáà ni wọn yìí ṣàfa àgbà nínú súnà àsọ bẹ́ẹ̀ o sáàsọ pé ṣé kọ̀rọ̀bẹ́yìn ni wọn àláwọn àgbìyànjú tó wúwo tí wọ́n ṣe fún dáwà sàlàfíà ṣáwí bẹ́ẹ̀ bí àsọ bẹ́ẹ̀ o torí pé tán bí ọ pé gẹ́gẹ́ bí àwa irú ojú irú ìyàwó la fi wo Sheikh Rabi àbí wọ́n bẹ wọ́n kí máa ń wọ Sheikh Rabi peter ní Sheikh Rabi lọ́dọ̀ àwọn àfa Markaz al-Sunna wal Jama'a ní amukokoro náà àwọn àgbà tiẹ̀ dákòtò bá sọ bẹ́ẹ̀ ọlọ́run ó bí ọ o èmi ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní wàláhì tèmi lèmi sọ yìí sọ tẹlomi mo sọ niyabatan an nafsi mo ń sọ fúnra mi ni pé àwọn àfáwà méjèèjì tí a ń sọ̀rọ̀ ń pa wọn sheikh ali ibn al-hasan al-halabi sheikh rabi al-madkhali ní ìfẹ́ ṣe mọ̀ pé ìfẹ́ ọlọ́run máa ń pin ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù ní sheikh rabi tèmi nìyẹn ẹni tí mo fẹ́ràn jù mo fẹ́ràn àwọn gan sábà gbé àwọn kalẹ̀ àti sheikh albani ni mo fẹ́ràn sheikh albani jù wọn lọ so bí ọ̀tọ̀ ní ìfẹ́ so ọ̀tọ̀ ní wípé sẹ́ni yìí ṣé àṣekọ̀rọ̀ bí ipe ní mọ̀tẹ́dì ṣé mọ̀tẹ́dì ò ní à ah, èmi ò bá mọ̀tẹ́dì torí pé ṣekọ̀rọ̀ bí ipe kọ́ torí pé nǹkan tí ó fi jẹ́dẹ́ kò kílẹ̀ sí mi ní ìgbà bẹ́ẹ̀ ni. so tẹ̀kílìdù la ní ká má ṣe káka má máa tẹ̀lé àwọn àfa pẹ̀lú ojú dúdú ni then ìwọ tó bá gbà bẹ́ẹ̀ ṣé mo ní problem pẹ̀lú ẹ pé alábíjẹ́ mọ̀tẹ́dì ní àti òrùsá yẹn ni kò oye máa ń sọ máa lè fi kéré sọ pé òun lébi ògbà ló ń jíjà pé èmi ti do níjẹ èmi àti òkè ń so níjà ní so tí nǹkan tó màmá bá ti dé lẹ́bù yẹn àárín ìwọ àtọlọ́run ló wà so tí tèmi ò bá dé lẹ́bù yẹn ní àárín ìwọ àtọlọ́run ló wà so ká má sọra wa di oníjà ní Sheikh Rabi àfa wa ni wọn àfa wa àgbà ni wọn nínú súnà tí ò sí èméjì ń bẹ láwọn gbìyànjú tó já sí masha Allah juhudun mashkuro ni tí a ń bẹ lọ́wọ́ ọba kó bá ní san wọ́n lẹ́sàn lórí rẹ̀ ní ṣùgbọ́n tó ń ti gbogbo ẹ̀ ní kana insanan yusuf wa yukhti èèyàn ni wọ́n wọ́n lè ṣe mistake wọ́n lè ṣe tó right so ibi tó bá ti ṣe mistake táwọn bá rí pé mistake lélẹ́yìí àtẹ̀lé ṣe kọ̀rọ̀ bí bẹ̀ so gẹ́gẹ́ bá a ṣe tẹ̀lé alábínà níbi àwọn mistake wọn tó ń tà ń sọ nìyẹn wọ́n rí pé àwọn àgbà wọn ká gbọ́ yìí o so kọ́lọ̀mù Allah subhanahu wa ta'ala kí ó ṣàánú wa. Náà bá ẹmọ́ bínú, mo kàn fẹ́ ádùn kankan mọ́ nǹkan tí wọ́n sọ. Nípa Sheikh Rabi Hafizahullah ta'ala fún ẹni tí ó bá rántí ní nǹkan bí ọdún kan lé díẹ̀ lórí Facebook. Àwọn kankan jára ìrẹ̀yìn through ọmọ ya wa sheikh abdulrazak jibu tí wọ́n sọ̀rọ̀ nípa sheikh mashur hasan alu salman nípa pé mashur ò gbádùn mọ̀ bóyá rántí ìpè mashur ò gbádùn èmi tẹ́mi kì í pẹ́ǹtì wọn nígbà tí àwọn èèyàn ń fáyà wọn nìyí amọ̀yàwó èèyàn tán bínú pé ọmọ ọdún mélòó ni àfáà tí wọ́n ń sọ pé mashur ni ní ìmáìnì táwọn èèyàn sọ mo kọ post orí Facebook torí wípé mo mọ tó súnmọ́ kó jẹ́bi tí ustaz Ejigbo tán fi sí kò súnmọ́ kí ustaz Ejigbo fi sí ọ̀dọ̀ àwọn alábí mọ́mọ́ ṣòro ibi tó súnmọ́ kan fi sí ní ọ̀dọ̀ àwọn Sheikh Rabi so tẹ́ni tó súnmọ́ Sheikh Rabi tó yẹ pé mo kí fún Sheikh Rabi náà mú lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá sọ pé mọ̀ gbádùn ó ṣe kí ni ó sọ̀rọ̀ yẹn ní fufu yẹn ni so tẹ́ni wá sọ pé mọ̀ṣúr ni mùtẹ́dì ni ó ti ń sìn mo rò pé pẹ́ǹtì mi clear ó sọ yẹn jáde gangan ni ṣùgbọ́n ní mọ̀ṣúr ò gbádùn èmi lè mí dìfẹ́ǹdì wọn pé yẹn ó ṣe iṣu sheikh mọ̀ṣúr náà sọ ń pa sheikh rọ̀bì pé lẹ́sàmù asọ́lẹ́ni ẹ̀lìmíyàn ṣé mo kọ́ sórí facebook that same year mo pàdé sheikh mọ̀ṣúr ní àjì ó dẹ̀ bá wọn lò bí ó ṣe máa ń lò ní ṣèyàkálá lábí mú tẹ́dí ní wàhálà àti ẹ̀yìn yẹn kò fẹ́ mi lórí rárá kò dẹ̀ fún mi sleepless night ìfà kí ẹ̀kan sọ pé Sheikh Albani mú tẹ́dí kò ń ṣe ẹ́ dìkì tèmi ìwọ ni wàá rojọ́ wájú ọlọ́wọ́n bá so ti má lè dìpẹ́ndì àpáǹgbà yẹn nígbà tán sọ nǹkan tí wọ́n sọ yẹn nìyẹn so kí ni issue tí ẹ̀ka sọ pé kí ni halabi ni ìtẹ́jì sọ ni pé tí mo mọ̀ ń pa àwọn ìṣẹ̀lẹ̀ tó lọ yìí ni mi ilé jùúlẹ̀ láti lè fi ṣe ìbọ́ o anybody ni so mọ́kì fún mi ò nìyẹn lórí agbègbè yẹn ni so mo kàn fẹ́ tẹ̀mọ́lẹ̀ sígbẹ̀ yẹn so táwọn ìjọba sọ pé àwọn ń búṣe kọ̀rọ̀ bí ó ń ṣe kinní kankan kamara àbòsí ni some weeks back ni mo ṣe kọ́ sórí Facebook tí mo sọ pé ṣe kọ̀rọ̀ bí ni àti ṣe kàmọ́ jami àwọn méjèèjì kọ́lọ̀bà san wẹ́lẹ̀ san dáadáa lórí bí wọ́n ṣe expose àwọn ikhwan kó dẹ̀ bá wa ṣe kí ni kó bá wa ṣe àmójúkúrò àwọn àtọ́ wọn nítẹ́nìká kún àtọ́ wọn òun náà nílò àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ nípa alábi nítọ́ tó ẹ̀fẹ́ mi ó ní mo sọ wọ́n ní ìsọ́bà nínú àwọn issues mi lórí alábi gẹ́gẹ́ mi ṣe rí yìí tí mo fi kọ́ṣe àwọn àfá tí wọ́n jẹ́ àwọn àfá gbàgbà mo mọ̀ pé kí wọ́n ní àtọ́ òní bí àwọn issues mi ṣùgbọ́n pé kí n mọ́ sọ ìyẹn ní pé tí n bá sọ tọ́rùn fi sheik ìkọ́tù sheik rabi ẹni tó wá sọ yẹn ni ó túmọ̀ sí pé tóun náà bá ń disagree pé ẹni tó wá sọ ìkọ́tù sheik alábàbí òun lẹ́nu yẹn náà ń ṣe torí pé sheik abadi ni wọ́n sọ ní sísọ tó clear àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ làwọn àfáà míì náà sheik wasula abbas ni issue yìí àwọn tó wà àwẹ̀ dára tán travel lọ sí Europe lọ ṣe lecture wọ́n á sọ débi pé àbúkà wọ́n á wọ́nà àwọn èèyàn kì tó ń dá wàhálà alẹ́ ni wọ́n á pe orúkọ yẹn torí pé wọ́n mọ̀ wọ́n wọ́n jókòó pẹ̀lú àwọn bọ́ìsì salomi àní aṣọ fáwọn bọ́ìsì ni kí ni èjì wọn àwọn sọ yìí ni inú wọn ni àjù wọn lọ́lọ́jọ́ rí náà bọ́ìsì wà ní west yẹn ni mo pàdé àwọn so èmi ìran láwọn ọmọ sàábù ọmọ péré láwọn ọmọ sàábù ni èmi nu àwọn ẹgbẹ́ àwọn búrásì tán wà níbẹ̀ tó ń pẹ́lú mi ìjẹ́ lárúbáwá nu wọn ni so ẹ má gbé wọn kọjá ibi tí wọ́n mọ àwọn kan yìí pàtàkì kò sẹ́ni tó bá ṣe ní ṣe ìsọ́ọ̀tù ṣe kọ̀rọ̀ bíbá o sheikh robi ni taaj ni wọn alárùsùnà ṣùgbọ́n gbogbo báyẹn ni alhaku ni ahabu eléyìnà nínú a nífẹ̀ẹ́ òdodo jù wọn lọ so wájú sàkún la. náà wọ́n ní kí n tún sọ ipe Sheikh Rabi tajun ala ru'usina walakin alhaqqa ahabu ilayna minhu assalamu alaikum. tọ́ insha allah ta'ala tí ó tó fi di ọ̀la tí a máa fi pàdé abẹ́lẹ̀ àwọn ọba kó má sa ìdẹ́mi sí kó sì ṣọ́wájú ọ̀la lọ. àwọn sí àyẹ̀ dákun ẹ bá wa ti gbogbo wọn bọnú ara wọn wasallallahu wasallam ala nabina muhammadin wa ala ali subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh